Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express mo bí tayọ̀tayọ̀ kí ẹ̀yin tèmi nílé ṣẹ́rí láàrin ọ̀sẹ̀ tó kọjá ẹnìkan máa pè mí o ṣẹ́rí ìgbà tó pè mí mi ò ṣe kí ni mi ò gbé wọ́n DM mi lórí WhatsApp mo block wọn dànù wọ́n send message sí mi mi ò ka ìgbà tó tún wá mi délé tí mò ń gbé tẹ́lẹ̀ wọ̀ ò bá mi bẹ̀ ọpẹ́ nọ́mbà mi tí mo ń lò tẹ́lẹ̀ mo ti kàn sí mẹ́ẹ̀dánù ta ló ń pè mí ọ̀fọ̀ òṣì ìbànújẹ́ bẹ́ẹ̀ ni òbódẹ̀ ṣe ń pè mí èmi àti ẹ̀ àjọ ní any business pọ̀ mọ́ àwa wítan wọn nípa àwọn wá settlement mo tún ṣe kí ni mo kọyìn sí wọn bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi nílé ọ̀fọ̀ ìbànújẹ́ ohun burúkú tó wà nínú ọdún yìí kò sí èkéyìí tó máa bá èmi àti yín gbé wọn bá lè ṣe wá gbogbo wa máa ṣe kí ni àwọn máa kọyìn sí wọn owó àlùbáríkà àìkú baálé ọ̀rọ̀ ló máa ṣe kí ni ló máa máa bá èmi àti yín gbé mo fi tayọ̀tayọ̀ kí ẹ̀yin dádì mọ́mì lọ́mọdé àti lágbà àti àlejò bẹ́ẹ̀ ni o mo fi tayọ̀tayọ̀ kí n ṣẹ́rí ojú ayọ̀ tẹ́ fi wò wá yẹn kò ní pọ̀ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní dé ẹnu ọ̀nà ìkọ̀kọ́nu wa àwọn sáré ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni ọpẹ́ ló yẹ Elédùà èmi náà ni ọmọ yín Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògúnkọ̀yà ọmọ Ìjẹ̀bú tó ṣá pápá ó ṣàpọ̀pà ó dúró re ó gbáàsì sweet sixteen ṣàpàpà bọ̀bọ̀ tí bá máa kí màá ní pé mo dábùrú ẹ bẹ́ẹ̀ ni lédè jẹ̀bù dọ́bùdàbù ẹ̀jẹ̀ tún fún yín dọ́bùdàbù òun nìyẹn ìgbà gbogbo ajá bá ti pàdé Ayọ̀dèjì gbogbo ọ̀rọ̀ tèmi kí ló ṣe kí ló dálé lórí ó dá lórí ọ̀rọ̀ ìfẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ ni ọ̀rọ̀ tèmi dálé lórí ìgbàkúgbà tí a bá ti bá mi pàdé gbogbo tí màmá yọ̀nà lé lórí ohun tó bá ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ ìfẹ́ ni o ọ̀rọ̀ ìfẹ́ ni o ìrìn àjò ìfẹ́ ni o gbogbo ohun tó bá ti yọ mọ́ ìfẹ́ ibẹ̀ lẹ ti máa ní àǹfààní láti bá èmi Ayọ̀dèjì ọmọ Ògúnkọ̀yà ibẹ̀ lẹ ti máa bá mi pàdé fún àǹfààní ẹ̀tẹ́ ṣe ń darapọ̀ lórí ètò bẹ́ẹ̀ ni Miliki Express lélẹ̀ the Miliki Express with the swag with the funky five fàájì tí ò lẹ́gbẹ́ ni o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ijó àwọn latest trending vibe musical videos ibẹ̀ lẹ ti máa ní àǹfààní láti máa gbọ́ gbogbo tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní agbo òṣèré ẹ tún ní àǹfààní láti gbọ́ ń bẹ̀ gbogbo àwọn tó dẹ̀ kẹ́ mú lò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìfẹ́ ìbẹ̀lẹ̀ ti máa gbọ́ láti ẹnu tèmi gangan bẹ́ẹ̀ ni o kí ni gbogbo ètò wa máa wà lójúmọ́ kí ló máa dálé lórí lẹ́ẹ̀ni nípele àkọ́kọ́ mo ní àkòrí tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ìpele kejì a máa ní àǹfààní láti bọ́ síta gbọ́ ni wọ́n ní sọ lórí àkòrí tí mo sọ̀rọ̀ lé lórí de ohun lórí ohun mẹ́ta tí èèyàn gbọ́dọ̀ máa múlò ní gbogbo ojoojúmọ́. ní báyìí orin wo la ń fẹ́ lọ jó síta kọ́kọ́ fẹ́ kọ́ fi open ground ẹ já lọ gbọ́ yóyò láti ẹnu Adékúnlé Gold featuring Flavour ẹ já sáré lọ gbọ́ yóyò tábà máa padà dé ẹ sì máa bá èmi ọmọ yín Ayọ̀dèjì mo sì wà ń bí.